ẹ kálẹ́ ẹ kú àtòwúrọ̀ ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́ orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ South Africa ti fẹnu kò láti mú àjọṣepọ̀ tó dánmọ́rán wáyé nípa ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè méjèèjì tí ó jẹ́ ìkan gbòógì ní ilẹ̀ Áfíríkà èyí ló ń wáyé lásìkò ìpàdé láàrin ààrẹ Bọ́lá Tinubu àti akẹgbẹ́ rẹ̀ ní gúúsù Áfíríkà ìyẹn South Africa tí í ṣe Ramaphosa ní Johannesburg akọ̀ròyìn wa Musbau Dan Wahab jábọ̀ ìròyìn wípé olùgbàlejò ààrẹ yìí ló pàdé ààrẹ Tinubu fúnra rẹ̀ láti mọrírì wíwá rẹ̀ níbi ìfilọ́lẹ̀ ìṣàkóso keje orílẹ̀-èdè náà ìdí láti ṣe ìgbéga àǹfààní sí ẹ̀kọ́ tó dára fún àwọn ọmọkùnrin tí wọ́n jẹ́ aláìlera kí wọ́n lè dènà àìfiyèsí ọmọkùnrin tí ó lè nípa burúkú lórí ìlera wọn léyìí tó sì dúnkòkò mọ́ ọjọ́ iwájú wọn ti di ohun tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí ìyàwó gómìnà ìpínlẹ̀ èkó dókítà ìbíjọ́kẹ́ sanwó-olú ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ayẹyẹ ìparí ilé ilé ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn ọ̀dọ́mọkùnrin tó wáyé nílùú èkó akọ̀ròyìn wa ese nwamaka lóníròyìn tó jábọ̀ ìròyìn yìí lójúnà àti mú kí ìdìbò tí ó ń bọ̀ ní kòpẹ́kòpẹ́ yìí ní ìpínlẹ̀ ondo lọ nírọ̀wọ́rọ̀rùn tí gbọ́mi sí omi òtó ò sì ní sí níbẹ̀ nígbà ìdìbò àwọn ẹni tí ọ̀rọ̀ kàn tó jẹ́ olùkópa nínú àwọn ẹlẹ́nu tọ́rọ̀ kàn gbọ̀ngbọ̀n ni wọ́n ti ké sí àwọn olùdíje dupò sípò gómìnà àti àwọn ẹgbẹ́ tí wọ́n ti jáde láti kọjú mọ́ ohun tí ìdìbò wà fún gangan àti kókó nkókó ìpolongo ìdìbò láti lè jẹ́ kí àwọn èèyàn ó gbà fún wọn dípò jàgídíjàgan ìwà ipá àti jàǹdùkú tà wáyé nígbà ìdìbò bí ìdìbò ìyanisípò gómìnà ṣe ń kanlẹ̀kùn dẹ̀dẹ̀ ní ìpínlẹ̀ Ondo akọ̀ròyìn wa ìfẹ́ olúwa ọmọsùlẹ̀ ìjábọ̀ ìròyìn wípé àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́tàdínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ ni ń kópa nínú ìdíje ìdupò gómìnà Ondo yìí èyí tá a wáyé ní ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá lọ́dún tá a wà yìí láti bí ọjọ́ méje sẹ́yìn báyìí àwọn ẹgbẹ́ ìṣègùn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì ni wọ́n ti fi ṣọwọ́ sí ìlú Mẹ́kà àti Mẹ́dínà nínú àkókò iṣẹ́ hajj ni wọ́n ti ṣàṣeyọrí àwọn iṣẹ́ abẹ ọ̀fẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àti méjìlélọ́gbọ̀n fún àwọn tó wá ṣiṣẹ́ hajj àti àwọn méjìdínlẹ́gbẹ̀ta àti àwọn méjìdínlẹ́gbẹ̀ta tó ní àìsàn ọkàn lẹ́yìn tí iṣẹ́ abẹ yìí ń lọ nírọ̀wọ́ rọrùn ní ilẹ̀ Saudi Arabia fáwọn tó wá ṣiṣẹ́ hajj tọdún 2024 akọ̀ròyìn wa Tọ́pẹ́ Alábí ló pàlú wọn wà nílẹ̀ mẹ́kà yìí tó sì jábọ̀ ìròyìn náà àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba Òwu ti kéde ìpapòdà orí adé tí í ṣe ọba Akínalé ní Òwu Àbẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ìyẹn ọba Dr. Olúfẹ́mi Adéwùmí Ògúnlẹ̀yẹ tó wúládé ti ìlú Akínalé nínú ọ̀rọ̀ tí ọ̀gá ńlá Òwu ti í ṣe olóyè Johnson Olú Fátókí tó wà lára ìgbìmọ̀ lọ́balọ́ba Òwu fi léde ló ṣàpèjúwe ọba ògúnlẹ́yẹ tó wájà yìí gẹ́gẹ́ bí ọba tó ń wá ìlọsíwájú ìlú olùgbé àlàáfíà àti olùsọ ohun rere pọ̀ olóyè olùṣègùn ọbásanjọ́ náà tó jẹ́ balógun ilẹ̀ òwu náà sọ pé ìròyìn ìbànújẹ́ gbáà ni ikú ọba ògúnlẹ́yẹ yìí jẹ́ léyìí tó sì jẹ́ ohun ìyàlẹ́nu tí gbogbo ilẹ̀ òwu àti ìpínlẹ̀ ògùn lápapọ̀ àti orílẹ̀-èdè nàìjíríà ò ní gbàgbé tó fi lélẹ̀ bákan náà ni gómìnà ìpínlẹ̀ ògùn àná asòfin ìbíkúnlé amọ́sùn òṣàláì bá àwọn mọ̀lẹ́bí àti ilẹ̀ òwú lápapọ̀ kẹ́dùn lórí ìpapòdà orí adé tòwúladé ti ìlú akínàlè tó wájà ní ọmọ ọdún mọ́kàndínlọ́gọ́rin léyìí tó sì ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọba tó ní ìwà rẹ̀lẹ̀ tòun ti ìtẹríba àti ìjà fitafita rẹ̀ fún ìdàgbàsókè akínàlè ilẹ̀ òwú ilẹ̀ ìgbà àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀ nígbà tí wọ́n pẹ̀tù sí opó rẹ̀ ìyẹn olórí Ọlánìkẹ́ Ògúnlẹ́yẹ àwọn ọmọ àti àwọn ọmọ ọmọ ààrẹ àná olúṣẹ́gun ọbásanjọ́ àti gómìnà àná ìpínlẹ̀ ògùn ìbíkúnlé amósù gbà á ládùúrà fún orí adé ọba ògúnlẹ̀yẹ̀ wípé wájú tó kọjú sí kí ọba olúwa jẹ́ ó dáa ẹ̀yìn tí ó fi sílẹ̀ kí Èdùmàrè má jẹ́ ó bàjẹ́ kí ọlọ́run sì tu àwọn ẹbí ògúnlẹ̀yẹ̀ àti àwọn akínhalè lápapọ̀ àtàwọn èèyàn akínhalè lápapọ̀ fún ti ọba tó wájà yìí níbi ni ọ̀tún ọmọ ẹnu dúró fún ti ìròyìn wa fún talẹ́ tòní mẹ́gbàgbé àdìtẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú-Òde àti YouTube Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀.